إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف الله با أترى لكم كي الله با أترى جنجة الله با fún aṣíwájú ẹ̀dá anábi sallallahu alayhi wasallam àti àwọn aráalé anábi sallallahu alayhi wasallam àti àwọn sọ̀hábà anábi sallallahu alayhi wasallam àti gbogbo olùrí ojú ọ̀nà anábi sallallahu alayhi wasallam títí di ọjọ́ gbé dal qiyamah lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí tí ọlọ́wọ́n bá alikẹ́lá yẹnu sí tí ọlọ́wọ́n bá alikẹ́lá tí ó gbọ́lá fún jùlọ láàrin àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá alikẹ́lá gbọ́lá fún jùlọ lórí gbogbo àwọn kíkí tí a bá fi ń kíra ẹni bá ń kíra wa bẹ́ẹ̀ yóò máa já sí pé à ń ṣe ìbáadà ni à ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní nítorí pé àwọn gbólóhùn tí ó ń jáde níbi kíkí náà gbólóhùn kan ni tí ọlọ́wọ́ bá àlékẹ́lá yọ́nú sí tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ràn gbólóhùn yìí sì ní gbólóhùn ẹ̀sìn ni bákan náà àdúà ló já sí àdúà ló ń jẹ́ nígbàtí àbá ti ń kíra wa bẹ́ẹ̀ ó já sí wípé à ń wa nìyẹn wípé àlàáfíà ọlọ́wọ́n ọba ìkẹ́ ọlọ́wọ́n ọba àti orí ajé ìjẹta ọlọ́wọ́n ọba kí wọ́n a ń àgbéyẹ̀wò rẹ̀ tí a ń tọ ìmọ́lẹ̀ sí òun náà ni ọ̀rọ̀ al-udhru bil jahl ọ̀rọ̀ nípa ìfóyẹ̀ ní àwíjàre aláìmọ̀ká kílé yìí wá fa kí a fi gbé ìdájọ́ tí ó yẹ gbélé ẹ̀ lórí ká fi gbé kúrò lórí ẹ̀ torí aka ẹni ẹ̀sí wípé kò mọ nǹkan tó ń ṣe láìdá kò mọ nǹkan tó ń sọ yẹ ní nǹkan tí ó burú tọ́lọ́wọ́ba àlékẹ́lá tí ọlọ́wọ́ba àlékẹ́lá bínú sí so eléyìí báyìí là ń gbé ẹ̀wò pé ìhàwó ni mùsùlùmí gbọ́dọ̀ kọ sí àwọn alámàrí yìí nítorí pé wàlíkù sálàmù rahmatullahi barakatu alámàrí òun náà ni nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa ó wà lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbọ́ yé síwájú kó tó lè máa gbédájọ́ lé àwọn èèyàn lórí ó wà lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa síwájú kó tó lè máa fún àwọn èèyàn nídájọ́ lórí àwọn alámàrí tí wọ́n bá ń ṣe nínú ẹ̀sìn náà bá ti sọ orísìírísìí àwọn ẹ̀rí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nínú al-Qur'anul Karim nínú súnnà nabi sallallahu alaihi wasallam àti nínú àwọn aqwalu salaf wa sani'u salaf nínú àwọn ọ̀rọ̀ àwọn salaf àwọn ẹni rere tó ti kọjá lọ àti nínú àwọn ìṣesí wọn àti sọ orísìírísìí ẹ̀rí tó ń jẹ́ kó yọ wípé ọ̀rọ̀ yìí ń kọ ìwòye sí àyímaka gẹ́gẹ́ bí àwíjàre tí a fi ní gbé ìdájọ́ léyàn lórí nǹkan tó wọlé nínú ẹ̀sìn ni naam ibi tí a wá bá ọ̀rọ̀ náà dé òun náà ni pé àwọn alámọ̀rí ẹ̀sìn kan bẹ tó yẹ sí pé a kìí fóyẹ̀ ní àwíjàre lórí àwọn alámọ̀rí yìí báwo láwọn alámọ̀rí ṣe rí kí ni àwọn àgbọ́yé tó wà ní abẹ́ àwọn alámọ̀rí yìí ṣe lé báyìí onìkan tí a ń gbéyẹ̀wò lọ so sàlàyé fún wa pé àwọn alámọ̀rí tí a ń sàlàyé yìí ká gbìyànjú kí a dé mẹ́lẹ̀ dáadáa sí pé manhajú ahli sunnati wal jama'a nìyẹn ojú ọ̀nà ahli sunnati wal jama'a tí wọ́n máa ń rìn láti fi gbé ìdájọ́ léyàn lórí àti láti fi gbé ìdájọ́ kù lórí yàn ẹni tí ò bá ma àwọn eléyìí tí ò gbọ́yé dáadáa tí ò bá gbàgbọ́yé ẹ̀ so irú ẹni báyìí ò lẹ́tọ̀ọ́ láti máa gbé ìdájọ́ léyàn kan lórí so yẹ́ bá ní sí so láti gbọ́dọ̀ mọ̀ dáadáa so ó torí pé a máa yọ ẹ̀ kóró Islam ó torí pé a máa fi àrin lẹ̀ nínú Islam gẹ́gẹ́ bí mùsùlùmí kí ẹmọ́ bàbá kó sí kí ẹmọ́ bàbá tọrọ ààrẹ bọ́ wàhálà àwọn Khawarij ẹgẹ́ bí jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹgẹ́ bá ti tọrọ àwọn bọ̀ wàhálà àwọn Khawarij tí wọ́n rí bí jáde fún bẹ́ẹ̀ tó fi jí pé lónìí àwọn ni wọ́n gbé pẹ̀lú àwọn nǹkan tí ó kí ń ṣe iṣẹ́ kèfèrí àbí ọ̀rọ̀ kèfèrí àbí àdìsọ́kà kèfèrí ìbọn pa mùsùlùmí ní ẹlẹ́bọ pẹ̀lú iṣẹ́ tí ó kí ń ṣiṣẹ́ ẹbọ àbọ́rọ̀ tí ó kí ń sọ̀rọ̀ ẹbọ àbí àdìsọ́kà tí ó kí ń ṣe tẹbọ ìmáyọ̀ ẹ̀jáde kó ní Islam lọ́nà ìtọ́ tí àwọn jabata Muhammad Ali jabata àti àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n tọrọ ara wọn bọ̀ wàhálà yìí òun náà ni wọ́n ń báyìí ni wọ́n sì ń lọ nọ́mbọ̀ tó ń rọ kíríká nínú ẹ̀ àbẹ́lọ́wà lè kílákí ọlọ́bà kó bá fọ̀nà mọ́ wọn kí ẹ má bàa kó sínú aburú wọn aláti gbàgbọ́ yẹ dáadáa bákan náà kí ẹ sì má bàa kó sínú aburú àwọn mùrùjíà àwọn tó ní kò sí téèyàn lè ṣe láburú tó bá láti jẹ́ mùsùlùmí kò sí aburú tó lè ṣe àwọn olè irú ẹni báyìí àwọn olè pè ní kéfèrí kò lè jáde kónú Islam kò sí aburú téèyàn lè ṣe kò sí iṣẹ́ téèyàn lè ṣe táwọn fi wá gbé ìdájọ́ lé lórí irú ẹni báyìí ńkọ́ o ó ti jáde kónú Islam tòkáwọn bá kó sínú aburú tàwọn náà ká lè bá wà láàrin gbogbo à bẹ́ẹ̀ láàsì ní fi islam rẹ̀ fẹ́ tó bá ti jáde kúnú ẹ̀ so ibá ní sí so ilé lọ́fà láfi ń ṣe àgbéyẹ̀wò alámàrí ní ìfọ́síwọ́wẹ́ náà a ti sàlàyé níbi wípé alámàrí kejì nínú àwọn ẹbẹ́ tí a wà ní ma yandarju tahta almasail adh kí ni àwọn nǹkan tí ó kó sí abẹ́ àwọn alamari ẹ̀sìn tó hàn tó yẹ́ sí pé a ma gba àwíjàre àìmọ̀kan lọ́wọ́ yẹn lórí ẹ̀ lánàá ibi bọ́rọ̀ dé òun náà ni àlámẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tó yẹ́ sí pé ó bọ́ sínú àwọn àlámẹ̀rí ẹ̀sìn tó hàn tó yẹ́ sí pé tí èèyàn ni lòun lórí àwọn wọlé lọ́wọ́ ẹ̀ òun náà ni ọ̀rọ̀ alladhi yukhriju an millati islam ka shirki ibadati al-qubur min dunillah ilé ìlàyé jùlánà pẹ́gẹ́ náà pẹ̀lú ibadati al-qubur min dunillah ibadati al-qubur min dunillah kí náà pẹ̀lú ìlàyé jùlánà so ká tó máa ṣe síwájú lábẹ́ ọ̀rọ̀ alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala tí a kàlánà kàbígbà pípẹ́ tíra tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni a'ridul jahal a'ridul jahal tí a fà wa abúlùlá rashid bin abúlùlá tí wọ́n kọ wọ́n kọ tírà yìí bó sì pọ̀ tó lórí ọ̀rọ̀ ìtànkè ní alìjáhálù àìmàkan kí ni ojú tí ṣàríà fi wò ó ní wọ́n kọ tírà ilé lórí ó lé ní ojú ewé ọgọ́rùn mẹ́fà tí wọ́n fi kọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àgbàfà àfáwà Sheikh Salih Al-Uthaymeen wọ́n sì wo tírà yìí láti bẹ̀rẹ̀ dópin gbogbo tí àfá yìí kọ síbẹ̀ ni wọ́n wò wọ́n sì fọwọ́ sí pé kí tírà náà jáde wọ́n ní gbogbo tí àfá yìí kọ ó wà ní ìbámu sí ojú ọ̀nà ahli sunnah ó wà ní ìbámu sí aqidatu ahli sólébà inú jẹ́ pé wáyé pé ọ̀rọ̀ tí a bá ń kàn bí báyìí ọ̀rọ̀ kan ni tí Sheikh Salih al tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí wọ́n sì lọ́rọ̀ nǹkan o bí ó ṣe rí gan nínú ẹ̀sìn nínú àgbọ́yé ahlu sunna náà ni ó wà lákọọ́lẹ̀ yìí tí wọ́n sì buwọ́lu tírà náà pé gbogbo ẹnikẹ́ni tó bá rí ojú ọ̀nà sunna tó bá rí ojú ọ̀nà sàlàfíyà sùrẹ̀ níbẹ̀ ó lè ka tírà yìí kò séwu nínú ẹ̀ náà tírà náà ni aaridul jahal òun là ń kà lọ so ibi tí wọ́n ti wá mú ọ̀rọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wa a ti ka ọ̀rọ̀ yìí wọ́n wá sọ̀rọ̀ kan lábẹ́ ní page 45 sí 46 wọ́n ni wà min al-mufid an nadhkura anna mukhalafati التي تقع في باب توحيد الألوهية تنقسم إلى ثلاثة أقسام wọ́n nínú nǹkan tó sàǹfààní tí kò yẹ ká má sàláì mẹ́nubà tí ó kí a má mẹ́nubà nínú ọ̀rọ̀ tá ń sọ yìí nínú tó sàǹfààní tí agbọ̀rọ̀ mẹ́nubà òun náà ni pé ó yẹ kí a sàlàyé wípé àwọn ìyapa eléyìí tó máa ń ṣẹlẹ̀ níbi abala ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ìmú Ọlọ́run ọba lọ́kan ṣoṣo ní abala ìbáadà kágbà yí pọ́lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún kágbà yí pé ìjọsìn àgbọ́dọ̀ fífẹ́ lómi yàtọ̀ fún Ọlọ́run bá nìkan wọ́n nínú àwọn nǹkan tó kó sí inú àlámọ̀rí wọ́n nínú àwọn ìyapa tí ó wà lábẹ́ rẹ̀ wọ́n ní ó tawhidul uluhiyya wọ́n ní nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ashirkul akbar al-mukhriju minal milla alákọ̀ọ́kọ́ ni ẹbọ ńláńlá ẹbọ tó tóbi eléyìí tó yẹ kó ń gbé ẹ̀ jáde kó ní islam torí pé ẹbọ qisman ọ̀nà méjì ló pín sí a ní ẹbọ ńláńlá a sì ní ẹbọ kékeré wọ́n ní alákọ̀ọ́kọ́ ashirkul akbar ẹbọ tó tóbi al-mukhriju min al-milla tó yẹ kó yọ̀yàn jáde kó islam lábẹ́ nínú àwọn nǹkan tó kó sí abẹ́ tawhidul uluhiyya lọ́wà gbogbo ẹnikẹ́ni tí bá ti lè ń ṣe ẹbọ ńláńlá títí lè ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba àbí nǹkan ìbáadà tó ti ń fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run Ọba irú ẹni báyìí ti kó sí ẹbọ ńláńlá nìyẹn irú ẹni báyìí tawhidul uluhiyya rẹ̀ ti bàjẹ́ ìsìn ọlọ́wọ́n ọba láso ìgbà ọlọ́wọ́n ọba lọ́kan nínú ìbáadà ó ti bàjẹ́ fún ẹni báyìí ó ti tún mú ẹlòmíì ó ti fi ẹlòmíì pẹ̀lú ọlọ́wọ́n ọba ó ti fẹ́ ẹlòmíì kún ọlọ́wọ́n ọba ó ti bá ọlọ́wọ́n ọba wọ́n ní rẹ̀lẹ́ yìí kàdù àyàhì rẹ̀rìnlá ẹgẹ́ bí ká lọ máa ká máa pè nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba ká máa pè nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba lẹ́yìn tó ẹ́ pé ń tọrọ nǹkankan lọ́wọ́ nǹkan yẹ nínú àwọn nǹkan tó ẹ́ pé ẹ̀dá ò ní kápá àti fún yàn fún Ọlọ́run Ọba nìkan bí kí yàn máa tọrọ àlàáfíà lọ́wọ́ yàn bí kí yàn máa tọrọ ọmọ lọ́wọ́ yàn bí kí yàn máa tọrọ a kí a máa tọrọ orísìírísìí àwọn oore tó ẹ́ pọ́lọ̀wọ́ bá àríkẹ́ lánìkan ló lè ṣe kí a máa tọrọ ẹ̀ lọ́wọ́ yà kí a máa tọrọ àrísìkí lọ́wọ́ yà pé kí máa bèèrè lọ́dọ̀ pé kọ́rọ̀ lọ́rọ̀ kọ́sọ̀ di olówó ilé báyìí sínú kápẹ́ tàbí ká máa bẹ èèyàn ká máa pẹ̀lú yàtọ̀ fọ́lọ́wọ́ bàbí kó yọ ní kúnnù wàhálà kàdùnmáhì rẹ̀rìlá awìzábìláhù àbí kí ẹ máa dú ẹran kí ẹ máa dú nǹkan fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá awìnáfìláhù àbí kí ẹ máa ṣe fún nǹkan mí fọ́lọ́wọ́ bá inú kan tawhidul uluhiyya ló wà ẹlẹ́ẹ̀kejì ashirkul asghar ẹbọ kékeré òun náà bọ́ sí abẹ́ tawhidul uluhiyya ashirkul asghar wa yadkhulu fihi al-khafi wọ́n ní nínú kan tó tó kó sí bí abẹ́ ashirkul asghar òun náà ni ẹbọ tó pamọ́ ashirkul khafi ẹbọ tó pamọ́ ẹgẹ́ bí alhalfu bi ghayrillah alhalfu bi ghayrillahi ta'ala ẹgẹ́ bí kí a máa búra pẹ̀lú nǹkan míì yàtọ̀ fún Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí bá ń búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba irú ẹni báyìí ti ṣẹbọ kékeré nìyẹn bí kí a máa sọ pé mo fà nábì búra annab mamma ni mo fi búra ẹbọ ni ẹbọ kékeré ni mo fi bàbá mi àti ìyá mi mo fi búra mo fi kábàrí annabi mo fi búra mo fi ilẹ̀ búra ilẹ̀ ilẹ̀ táwọ̀sùn mo fi búra sí kìní kan ni mo fi búra sí yàtọ̀ fún Ọlọ́run Ọba kódà mo fi kàábà búra ilé Ọlọ́run kàábà mo fi búra ilé ibá alhamsi bi ghairi Allah ẹbọ kékeré ni nínú ẹbọ kékeré lọ́wà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó kó sí abẹ́ tawhidul uluhiyya nìyẹn ẹlẹ́ẹ̀kẹta dhara'u shirki dhara'i'u shirki wa wasailuhu àwọn nǹkan tí ma ń múni lọ síbi ẹbọ àwọn nǹkan tí ó ma ń múni lọ síbi ẹbọ àti àwọn okùnfà tí ma ń múni lọ síbi ẹbọ àwọn nǹkan tàbí sí àtẹ̀gùn lọ síbi ẹbọ so eléyìí báyìí náà ó bọ́ sábẹ́ tawhidul uluhiyya wọ́n ní gẹ́gẹ́ bí àpèjúwe mithlu mithlu tabarruk bis-salihin mithlu tabarruk bis-salihin wọ́n ní irú àpèjúwe léyìí ó ní kí alọ́mọ wà lùbáríkà pẹ̀lú àwọn ẹni rẹ̀ kálọ́mọ wà lùbáríkà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ká ma fi àwọn ẹni rẹ̀ ká ma fi wọ́n wà lùbáríkà pé ọlọ́mọsà wọ alùbáríkà ọlọ́mọsà wọlá alùbáríkà lágbájá ọlọ́mọsà wọlá alùbáríkà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ṣe bá ní sí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàbárùkù bí sọ̀lẹ̀hì ìmọ̀ wá okùnfà albáríkà látara àwọn ẹni rí ilé báyìí nínú àwọn zọ̀rọ̀ ìṣirkí wàwàsá ìlúhù nínú àwọn nǹkan tó máa múni lọ sí ibi ẹbọ lọ́wà ó ń gaga fúnra ò kí ń ṣẹbọ iṣẹ́ yìí gaga fúnra ò kí ń ṣẹbọ bẹ̀t ó lè gbéyàn lọ síbi téèyàn mọ̀ wá lọ bọ àwọn ẹni yẹn téèyàn mọ̀ wá lọ gbé ìwọ ọlọ́wọ̀ bá fún wọn ó lè padà lọ lídìyàn síbẹ̀ àmá iṣẹ́ ẹ̀gẹ̀gẹ̀ fún rẹ̀ ká wá albarka pẹ̀lú àwọn ẹni rẹ̀ káfí wọ́n wá albarka ṣe bá ní sí yìí iṣẹ́ ìgẹ̀gẹ̀ fún rẹ̀ iṣẹ́ bídá ni kò ń ṣe ẹbọ olẹ́ni wọ́n sàlàyé yìí naam wàrúkọ wàtàmáìm ká máa ṣe rúkíyà lélẹ̀ tí ò bá ṣẹ̀ríà mu lọ́nà tí ò bá ṣẹ̀ríà mu so bá ní sí yìí so min wasa'il shirki nínú àwọn kò fẹ́ bọ́lọ́wà bákan náà àtàmáìm ká máa so nǹkan mára ká máa so nǹkan kọ́lé ní àwọn nǹkan tí ò bá ṣẹ̀ríà mu eléyìí báyìí nínú wasailu ṣírkì ló wà ṣe bá ní sí so gbogbo eléyìí wọ́n ni àwọn ni kàrúkọ wọ́n ni wàrúkọ wat-tama'im ghayril mashru'ati gbogbo eléyìí inú àwọn inú nǹkan tó bọ́ sí abẹ́ tawhidul uluhiyya ni ìran alákọ̀ọ́kọ́ nínú tí a kà yìí ìyẹn ni pé ẹbọ ńláńlá tó múni jáde kó ní Islam wọ́n ni yadkhulu dimna al-masaili adh-dha'irati bi khilaf al-qism ath-thani wa ath-thalith wọ́n ni ọ̀rọ̀ ẹbọ ńláńlá tó gbé ẹ̀jáde kó ní Islam òun kó sí inú àwọn àlámẹ̀rí tó hàn àwọn àlámẹ̀rí tó hàn táà ní ma fún èèyàn ní àwíjẹ́ ayálá ìmàkalé lórí bí khilafil qismi thani wa thalith wọ́n ní yàtọ̀ sí àwọn òun yàtọ̀ ìdájọ́ rẹ̀ yàtọ̀ níbi ìhàn sí àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì àtẹ́lẹ̀kẹta ìyẹn ni pín ẹbọ kékeré àti àwọn okùn fẹ́ bọ́ wọ́n ní qad addahu ba'dul ulama wọ́n ní àwọn apákan àwọn àfáà wọ́n kà sí mimma yu'dharu fihi bil jahalati wọ́n ka àwọn ọ̀rọ̀ ẹbọ kékeré àti okùnfà ẹbọ yìí wọ́n ka sí nǹkan tó jẹ́ sí pé wọ́n ka sí ara wọn nǹkan tó jẹ́ sí pé á fún yẹn ní àwíjẹrẹ láìmọ̀ká lórí ẹ̀ lè kọfá ìhì wọ́n ní torí pé nǹkan tó pamọ́ ni fadlan an anna sahibahu la yakfur wọ́n ní kájà tó wá sọ yí pé wọ́n ní àwọn nǹkan yìí wọ́n ka sí ara wọn nǹkan tó jẹ́ sí pé ó pamọ́ tá fún yẹn ní àwíjẹra láìmàká lórí ẹ̀ tá bá rí yẹn tí ń búra pẹ̀lú nǹkan míyàtọ̀ fọ́lọ́wọ́ bá ń sìn áfúnláwíjàre pé ó ṣe é ṣe kọ́mọ́ mọ̀ pé kò tọ́ láti búra pẹ̀lú nǹkan míyàtọ̀ fọ́lọ́wọ́ bá ó ṣe é ṣe kọ́mọ́ gbàgbọ́ yé pé ìbúra pẹ̀lú nǹkan míyàtọ̀ fọ́lọ́wọ́ bá ó ti ń mú ìran ẹbọ kékeré so wọ́n ní irú àbí ká lọ máa ṣe tabarruk ká lọ máa wà albarka lẹ́yìn bí orípa àwọn ẹni rẹ̀ àbí lára àwọn ẹni rẹ̀ èyẹ́ lè máa mọ̀ yí pé inú àwọn okùnfẹ́ ẹbọ lọ́wà ṣe bá nísìnyí òun ló ṣe okùnfà ẹbọ tó dórílẹ̀ lásìkò anábì Nuh alayhi salatu wassalam wa qalu àwọn ẹni tàkà yẹ ni rẹ̀ ni wọ́n ìgbàtán kú ní ṣetán wá bá àwọn èèyàn wọn pé ẹ má gbàgbé àwọn bàbá bàbá tó ti kú o bàbá náà ṣe máa ń kà wọ́n lọ́rin yẹn àti láwọn ilẹ̀ Yorùbá káàkiri àti láwọn gbogbogbò àwọn ìlú náà ẹ ń gbàgbé bàbá wa kíní bàbá wa kíní bàbá wa kíní kan bàbá wa nísàlẹ̀ kíní bàbá wa wá bá pa wá dú ti o ẹni rẹ ni tó kú ẹ má pa ti wàlá látàzàrún náà wàlá sùwáà Suwa'i ẹmọ́ pàtì wala Yaghuth Yaghuth ẹmọ́ pàtì wà Ya'uq ẹmọ́ pa Ya'uq ti wà Nasr ẹmọ́ pa Nasr ẹmọ́ pa Nasr ti wà Nasr ẹmọ́ pa Nasr ti ẹmọ́ gbàgbé wọn o ẹgẹ́ bolórin kan náà ṣe ẹgẹ́ bolórin kan náà ṣe ẹmọ́ gbàgbé ṣe ihu Adam bàbá orí mímọ̀ lágẹ́gẹ́ irú nǹkan <laughs> pé tẹ́ bá ti lọ sí kíní ẹ lọ máa ibi sàárè wọn ẹ má gbàgbé bẹ̀ ẹ má lọ sí ọ̀dọ̀ bàbá wa kàmálì ẹ má lọ sí bàbá wa kòkè kò béèrè bàbá wa jọ́ngọ́lọ̀ àbáwa ẹlẹ́hà bàbá wa nísàlẹ̀ kòtò bàbá wa ní bàbá wa ní gíríngísù bàbá wa ní ẹ́ so bàbá wa ní ẹ má wá ka gbogbo ẹ̀ ẹ má gbàgbé wọn o àwọn ẹni ọlọ́run ẹ́ bàbá wa ṣe wálímì ẹ má gbàgbé wọn ẹ má lọ àwọn abúlálà ẹ̀mọ́ gbàgbé wọn so lè báyìí bí ṣetán ṣe sọ fáwọn tọ̀hún náà nìyẹn pé látàzàrúnna wàkọ́lù látàzàrúnna alihatakum wà látàzàrúnna waddan wà lásùwá'ẹn wà láyàhúta wà ya'uqa wà nasra so ibá nísìnyí àwọn èèyàn jẹ́ tí ń bọ́ lónìí kò yíba nísìn ìgbà tí nǹkan yìí sì bẹ̀rẹ̀ kìí ṣe pé àwọn tọ̀hún bọ́ wọ́n bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn náà ìtawà ń kà lọ ni pé àwọn tí bá ń wà albáríkà tí è ṣe pé wọ́n ń pè àwọn wọ̀nyí o tí è ṣe pé wọ́n pè wọ́n gangan wọ́n kàn ń wà albáríkà lára wọn ni wọ́n kàn fẹ́ fi wọ́n ṣe okùnfà albáríkà ni kò yíba nísìn yìí so wọ́n lè má mọ̀ wípé nǹkan táwọn ń ṣe yìí nǹkan tí ò bá islam mú ni wọ́n ní nítorí ẹ̀ àwọn alámàríkẹ tó pamọ́ ni tó ẹgbẹ́ kódà ó pamọ́ débi pé ìjọ tẹ́lómi bá ń gbọ́ báyìí yóò ní á àwọn ọmọ yìí ní àwọn ẹni wọ́n tó láwọn bàbá kàmẹ́lì ẹsẹ̀ ní eré nítorí pé láti lè láti lè láti lè kọ ìyàwó èèyàn sí nǹkan téèyàn bá ń sọ náà ni so àwọn èèyàn mọ̀ wá pa orísìírísìí rọ́ so ibà ní sìn yìí so kọ́nà bá kó láwá kó mẹ́ náà mítà ń fàyọ́ mẹ́ ni pé wọ́n ní àwọn nǹkan wọ̀nyí nǹkan tó lè pamọ́ sáwọn èèyàn ni so nítorí àáfún ẹ̀ ní excuse aláìmọ̀ká lórí ẹ̀ wọ́n ní wọ́n ní qadlan an anna sahibahu la yakfur wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí pamọ́ wọ́n ní bákan náà ni wípé àwọn ọ̀rọ̀ igan tó wà ní àwọn alámọ̀rí ẹn tó bá ṣe gan òdí kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé kò dí kèfèrí àwọn tá ń sọ ni pé àgbóyé ẹ̀gan pamọ́ irú nǹkan báyìí ta bá rìnyàn tó ń ṣe ní ti ìgbédàjọ́ lé lórí so wọ́n ní irú àwọn nǹkan ìyàwó àfáà ní ẹfún yẹn lẹ́skísà ìmọ̀kan lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ẹbọ kékeré àti àwọn ìfàrọ̀ ihò ṣíríkí wàwàsà ìlúhù wọ́n láfún ẹ̀ ní àwíjẹ̀rẹ̀ aláìmọ̀kan lórí ẹ̀ tó Islam lè annaha laysat min nawaqid islam wọ́n ní tó gbogbo àwọn Islam jẹ́ bẹ̀tì lọ́dọ̀ àwọn jàbàtà àtàwọn ọmọ tán jẹ́ khawarij tán kàn pé yẹn kéfèrí lọ bó ṣe wọ́n yìí àwọn gbà pé gbogbo táwọn yìí ọyàn jáde kúrò islam wọ́n ni ẹmọ́dá olówó kí ni ọyàn jáde kúrò islam ní tó bí mọ́ fi ń ṣe àgbákọ̀ báwọn àfá ìdánu ìwọ́n ṣàgbákọ̀ fáwọn àfá òun ṣàgbákọ̀ fáwọn àfá so ibà ni òun ṣàgbákọ̀ fáwọn àfá súnnà bẹ́ẹ̀ ni bí àwọn bá ṣe ṣàgbákọ̀ fáwọn fún Muawiya náà nìyẹn bẹ́yẹ̀ sàgbákò fún Ibn Abbas àwọn sọ̀hábà náà nìyẹn tí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu tí wọ́n ń fojú àìdúró dédé àìgbẹ́sìnyé àìdúró lórí ìlànà Nábì yìí máa sójó tán fojú ẹ̀wà àwọn sọ̀hábà tọ́rù páwọn làwọn láyà ẹ́ báwọn náà ṣe ńlá ṣe bọ́ṣe ń sàgbákò fún Alì bọ́ṣe ń sàgbákò fún àwọn sọ̀hábà as Abu Musa al-Ash'ari gbogbo àwọn sọ̀hábà pátá àwọn sọ̀hábà ìwọ́n sàgbákò fún wọn so ibà ní sí yìí wọ́n sí àgbákò fún wọn bẹ́ẹ̀ náà ni wọ́n náà ló ń sàgbákò fáwọn àfà súnnà so kó dẹ́ ẹṣẹ́ bẹ̀rẹ̀ káwọn ní bídá kama ṣe kíni o kama sàgbákò fún ní súnnà gbogbo ilé ta kàyín sí so lọ́dọ̀ tí wọ́n so wọ́n yapa lórí ẹ̀ so eléyìí báyìí lọ́dọ̀ tí wọ́n wọ́n ń pè yàn kéfèrí lé lórí àmálù súnnà wal jamaa ò kí ń pè yàn kéfèrí lórí àwọn alámàrí ta kàyí òun náà ni ṣéèkì yìí sọ yìí Sheikh Fauzan sì buwọ́lù so ibà ní sí kéése bó ṣe wà nú tíra àwọn àfáà súnnà nìyẹn kéése tíra yìí nìkan lórí bẹ́ẹ̀ bó ṣe wà nínú tíra àwọn àfáà súnnà nìyẹn kò ń ṣe lé yìí nìkan so ibà ní sí náà wọ́n ni wọ́n ni rọ́jí fi hadhihi al-aqsam wọ́n ni ma ọ̀rọ̀ tí mo ń sọ yìí kó lè bá mọ̀ pé mi nìkan kọ́ mo dá mú wá àwọ̀ kí ń sọ̀rọ̀ àwọn àfáà súnà kí ń sọ̀rọ̀ kọ́mọ̀ níbi tán ti mú kìí sọ̀rọ̀ tó ma mú èyí sọ̀rọ̀ tó ma sọ tó yẹ sí pé òun ní ń dá alùkùránì gbọ́yé fún ara rẹ̀ ní dá hadith tún fún rẹ̀ sórí ìfẹ́nú rẹ̀ àwọn àfáà súnà kí ń ṣe báyẹn al-ilmu bit-talaqqi ìmọ̀ àmọ́ngbani àgbàlọ́dọ̀ àwọn wa pé bí báyìí ni nǹkan ṣe rí láti mọ̀ pé bó ṣe rí nìyẹn táà fi mọ̀ pé ẹ̀hẹ́ ṣe bó ṣe lílẹ̀ ẹ̀ agbáni àwọn náà ń gbàrọ́dà àwọn tó sáájú wọn àwọn náà ń gbàrọ́dà àwọn tó sáájú wọn àwọn náà ń gbàrọ́dà àwọn tó sáájú wọn tó fi lọ́dà àwọn sọ̀hábà táwọn sọ̀hábà náà fi gbà látòdà Ànábì sallallahu alaihi wasallam so wọ́n ní kẹ́lẹ̀ bá mọ̀ pé nǹkan táwọn sọ yìí kìí sọ̀rọ̀ kan táwọn kan dáhùn wọ́n ní ká lọ wo wọ́n tawhid wọ́n ní ká padà síbẹ̀ àbá ọ̀rọ̀ yìí bẹ̀ bákan náà ká padà síbi Taysirul Aziz al-Hamid sharhu sharhu kitab at-tawhid so wọ́n ní ká padà sínú tírà yẹn Taysirul Aziz al-Hamid sharhu kitab tawhid so àwọn tírà wọ̀nyí wọ́n ní ká lọ wò àbá wọn tí àwọn sọ yìí àbá ń bẹ̀ ní fọ̀síwẹ́wẹ́ raji' fi hadhihi أراجع في هذه الأقسام فتح المجيد شرح كتاب التوحيد أدي تيسير العزيز الحميد شرح كتاب التوحيد أبا رأيتي أنسو يا بامبي نعم نتسوى جلوري أو علامة رتاوان بالو نعم آه nínú àwọn àlámẹ̀rí tí ó jẹ́ àwọn alámàrí tó hàn táà ní ma fún ẹ̀ ní àwíjàre lórí ẹ̀ òun náà ni wasọ́rfù ìbádàtì ẹjá gbé látòkè kàṣírkì ìbádàtì kòbórí min dúnilá àti kàyẹ́lánà wasọ́rfù ìbádàtì lè rẹ́rìlá bákan náà ká ma gbé ìbádà kú lọ́dọ̀ Ọlọ́run Ọba ká ma gbé kàdùá ẹgẹ́ bí ká mọ̀ pé nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá wà náàzìrì àti ká mọ̀ ṣèlérí fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá waqad nassa annaha min ash-shirk al-akbar sheikhul islam ibn taymiya wọ́n ní sheikhul islam ibn taymiya náà sọ wípé nínú ẹbọ ńláńlá lélẹ́ ìwà bákan náà wà imam shawkani fi lọ́wà nínú tíra wọn tán pè ní ad-durru bákanáà wà sheikhu ishaq ibn abdulrahman wà sheikhu muhammad bin abdulwahab wà sheikhu suleiman bin abdullah alu sheikh wà ghayruhum gbogbo àwọn àfáàtà kàyí àwọn náà sọ pé kí ni o nínú àwọn ẹbọ ńláńlá ní nǹkan yíwá alámọ̀rí ẹlẹ́kẹta tó bọ́ sí abẹ́ tó hàn òun náà ni almasailu ma'lumatu min ad-din d àwọn alámọ̀rí ẹ̀sìn tó sí pé ọ̀ràn ẹ̀yẹ ní ká ti mọ̀ yí pé nínú ẹ̀sìn ló wà àwọn àlámọ̀rí ẹ̀sìn tó yẹ sí pé èyẹ ti gbọ́dọ̀ mọ̀ yí pé lára ẹ̀sìn ló wà irú àwọn àlámọ̀rí báyìí inú àwọn nǹkan tó hàn ní àwọn máa yù sámá àbí àwọn nǹkan tá pè ní ni irú àwọn alámàrí báyìí ka sọlawatil khams wọ́n ní àpéjúwe irú ẹni àwọn ọ̀run wákàtí márùn wa irú alámàrí tó hàn nínú ẹ̀sìn ni tó yẹ́ sí pé àní ma fún ẹ̀láwíjára aláìmàká lórí ẹ̀ wà zaka ọ̀rọ̀ zaka yíyọ nínú àwọn alámàrí tó yẹ́ sí pé ma'lumatun min ad-din bid-darura gbogbo èèyàn ló ti gbọdọ̀ mọ̀ yí islam ló wà abẹ́nìkan wọnú islam lónìí kọ́ wá sọ pé wọ́n mọ̀ pé zaka ẹ̀rí pé alámàrí tó hàn ni ipe lára ẹ̀sìn lọ́wà ìrun wákàtí márùn-ún alámàrí tó hàn ní pé ma'lumatu min ad-din bi darura ni ìta ti mọ̀ ní tó yẹ pé a ti mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà ni wal hajj ẹgẹ́ bí hajji ṣíṣe wa siyam àwẹ̀ gbígbà wa tahrimil fawahish àti ìṣe àwọn ìwà bàjẹ́ ìṣẹ́lẹ̀wọ̀ fún wa gbogbo àwọn kan tá ti mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà kazina ẹgẹ́ bí zina ṣíṣe wàlkhamri àtọ́tí múmu aw ma yusamma bilma'lumi minad-dini bid-darura àbáwọn nǹkan tí wọ́n máa ń pè ní àwọn nǹkan tá ti mọ̀ ìpàlẹ̀ ọwà lára ẹ̀sìn fala udhra biljahli fi hadha an-naw'i wọ́n nírú nkẹ́ báyìí kò sí àwíjẹ́ rẹ̀ láìmọ̀ká lórí ẹ̀ illa naam àwọn nǹkan tá tó gbọ́rọ̀ kíyèsí lélẹ́yìí gbogbo àwọn ọ̀rọ̀ tá ń wíbọ̀ yìí tá ń sọ wípé a ní ma fún yẹn ní àwíjẹ́ rẹ̀ láìmọ̀ká lórí ẹ̀ ẹjá tún dekiní yìí ẹjá tó débi tá a dé ìkún illa hadithu ahadin bil islam àyàfi tá a bá rí pé ẹni tó lóun sáyì mọ̀kan nípa àlámọ̀rí kódà kọjọ́ rí ọ̀rọ̀ tawhidu ni àbójọ́ rí ọ̀rọ̀ àwọn tá a ti ń kàbọ̀ almasailu almalumatu min ad-din bid-darura tá a ní àti gbọ́dọ̀ mọ̀pá rẹ̀ sí lọ́wà wọ́n ní tá bá rí pé ẹni tó yẹ pé ó sáyì mọ̀kan nípa rẹ̀ yìí ahadin bil islam ẹni tó ẹ̀sẹ̀ gba islam ni sọ̀rọ̀ pé ẹni tó ẹ̀sẹ̀ gba islam kò tí ì mọ ìfọ́síwẹ́wẹ́ ẹ̀sìn kò tí ì nǹkan tí wọ́n pè ní Islam tó bá yẹ pé òun ló sáyì mọ̀kan òun ló sọ pé à òun ni ó ṣe nǹkan kan nínú àwọn àlámọ̀rí áfúnlẹ̀ ẹ̀skísù pé eléyìí ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn ní kètí ìmẹ̀sìn áfún yẹn ni àwíjẹ́ ara láìmọ̀kan lórí ẹ̀ Islam àmọ́ ibi tó dàgbà sí bàdíyàtìn bàídà ó dàgbà sí ìlú kan tó jìnà sí ìlú Islam oko tó jìnà sínú gbòòrò tó jìnà síbi àwọn tí àwọn ìlú tó yẹ́ pé àwọn gbòòrò tí alámàrí ẹ̀sìn ti fọ́nká ibẹ̀ lòun ti dàgbà kọ̀dá kanmọ̀ irú ẹni báyìí a fún ní àwíjàre pálá ìmọ̀kání kò tí yẹ báyìí sìn kódà lórí àwọn almasailu dha'ira lórí àwọn alámàrí ẹ̀sìn tó hàn ẹni táà ní ma gbà àwíjàre rẹ̀ lẹ́tọ́ ẹ́pọ́ wà láwùjọ níbi tí ìmọ̀ǹkan ẹ ti fọ́nká ibi tí gbogbo èyàn ti ibi tó yẹ pé ghalibun nas ọ̀pọ̀lọpọ̀ èyàn ló mọ̀ pé nǹkan ìyá rẹ̀ sí lọ́wà bí 90% 95% àwùjọ gbà wọ́n mọ̀ ìpá rẹ̀ sí lọ́wà kí wọ́n wá lọ́ọ̀mọ̀ à nígbà lọ́wọ́ tí ẹ o ń gbé láwùjọ àwọn tó yẹ pé ìmọ̀ fọ́nká láàrin wọn àlámọ̀rí ẹ̀sìn ó fọ́nká láàrin wọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gọ̀ọ̀rọ̀ wọn ló mọ̀ nípa kíní ìwá ló mọ̀ à nígbà àmì pọ́ ẹ̀sẹ̀ gba ìsìláàmù ni tó yẹ pé òun ṣẹ̀ṣẹ̀ ń gba islamu ni a lè gbà yẹn ẹgẹ́ bí àwíjàre lọ́dọ̀ rẹ̀ àbẹ́ni tó yẹ pé oko tó jìnà sí gboro ìlú tó jìnà sí ibi tí àgbọ́yé islamu wà lòun ti dàgbà wọ́n nírú àwọn báyìí kí a kíyèsí àwọn nǹkan wọ̀nyí kó tó rípa akọ tí ẹni tó yẹ pé ibi tó dàgbà sí gan ojú dúdú mẹ́ ojú dúdú mẹ́ pátápátá gan so irú àwọn èèyàn báyìí a mọ̀ fún wọn láwíjẹ́rẹ̀ aláìmọ̀kan wọ́n ní fayúrin ìdàrú lè àádẹ́mì ìbàlá irú àwọn báyìí a fún wọn aláìmọ̀kan a fún wọn ní àwíjẹ́rẹ̀ aláìmọ̀kan lè àádẹ́mì ìbàlá nítorí wípé iṣẹ́ òdọ́dọ̀ wọn àlàyé ẹ̀sìn òdọ́dọ̀ wọn wà àádẹ́mì ìmkàníyà ti mìíràn tààlùm bákanáà kò rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ ibi tó wà ibi tó yẹ pé kódà kan fẹ́ kẹ́kọ̀ọ́ gan wọn lè rẹ ń bẹ̀ ni ojú wọ́n sì dúdú wọn àmà ipé bìkan wọn àmà ìgboro kan táwọn ti lè lọ o táwọn ti lè lọ wádìí àwọn rò pé gbogbo táwọn kìí ṣe pé nítorí pé kànjá láìmọ̀kan láfi fún wọn láìwíjàre àmọ́ nítorí pé a rí wípé iṣẹ́ òdọ́dọ̀ wọn bákan náà a rí wípé kò rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n dàgbà sí so nítorí ẹ̀ láfi wò pé àà ah, ah, àwọn nǹkan tó lè gbé àìmọ̀kan kúrò fún yín àwọn nǹkan wọ̀nyẹn ó bọ́ fún yín àwọn nǹkan tí ó lè wà pẹ̀lú yín táfi sọ pé ẹ̀ kìí ṣe ẹni aláìmọ̀kan ó ti bọ́ fún yín kìí ṣe ẹni tó yẹ́ pé ó wà ní gbòòrò ibi tó rọrùn fún láti kẹ́kọ̀ọ́ òun ló jókòó tẹ́tẹ́ rẹ̀ òun lẹ́hún ṣe gbàgbẹ́ sí ọ̀kan òun so wọ́n lélẹ̀ báyìí in tó fàtà rí fún ọláwíjà rẹ̀ aláìmọ̀kan ni kìí ṣe pé báyà ìmọ̀kan nìkan tí kìí bá ṣe pé a rí àwọn kankan tí a rí pé ó lè jẹ́ in tí ó lè sọ wọ́n di aláìmọ̀kan lára wọn wọ́n ní fa innal jahla ma'a imkaniyati at-ta'allumi laysa 'udhran fi hadhihi al wọ́n ní lórí àwọn alámàrí tá wọ́n ní kí yàn sọ pálá ìmọ̀kan lòun tó ti pó rọrùn fún láti kẹ́kọ̀ọ́ wọ́n ní kìí ṣe excuse o kí yàn sọ pálá ìmọ̀kan lòun kásì rí pé rú ẹni báyìí ọ wà níbi tí ó yẹ pé wọ́n ti ń ṣe wà sí wọ́n ti ń kọ́ ìmẹ̀sìn tó ti ń kọ́ àwọn èèyàn ní kéwú láti yọ́ni ẹ̀dọ́kẹ́ fà àwọn ìrìnlẹ̀ jàrí àwọn sàlámà lékùnù ọwọ́ aláìmọ̀kaníọ́ aláìmọ̀kaní ẹniyẹ abónífẹ́ẹnú àbálágídí ọkàn ṣe bá ní sí yìí so àwọn ilé ìbáyì ẹ̀rẹ́ ló míì yọ́ mọ̀ sí gbígbà pé gbígbà pé kò tiẹ̀ sí tọ́kàn nípa ẹ̀sìn gbígbà pé yìí nìkan lọ́wọ́ bá lẹ́sìn èmi ò fẹ́ wà láti mi o wàláì bẹ́ẹ̀ lómi ò ṣe máa ṣe nìyẹn lọ́kùnrin àti lóbìnrin tọ́ ẹ pé yọ́kàn máa gbégbèsí ayé gbígbà pọ́ lọ́wọ́ bá nìkan náà ò tiẹ̀ lẹ́sìn bọ̀ ń lọ́rùn so ibá ní sí yìí yóò ma gbá kódà ó lè jẹ́ pé ládùgbò ẹlòmíì kódà ó lè jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ yàrá rẹ̀ báyìí ni mọ́sálásí wà tí wọ́n ti ń ṣe wá sí gbogbo wà etí kọ̀kan mí náà mọ̀kọ́ sí ẹ̀dàkùn sálà ìmọ̀kan ah, nínú ìyẹ̀bá náà àà onífẹ̀ẹ́nú nìyẹn alágídí ọkàn nìyẹn èsú jòkó tí nìyẹn kò fẹ́ gbọ́ nìyẹn so wọ́n ní tó bá rọrùn fún yẹn láti kẹ́kọ̀ọ́ wọ́n ní àní àwíjàre excuse fún máa so ibà rí sin yìí abẹ́tọ́ ẹ́ pé ibi tó dàgbà sí kò tí ẹ̀rọ rún fún kò tí ẹ̀sẹ́ tó àwọn èèyàn tí ẹ̀ gbé dáwà débẹ̀ rí gan abẹ́mọ̀ pé ń bẹ ni kódà ní Kwara state yìí ní Kwara sá àbílẹ̀ kọ̀ọ̀kan ní tiẹ̀ ń débẹ̀ ọwọ́ bí ẹ̀kọ̀ọ̀kan yẹn ọwọ́ tó gbọ́ òun náà ní múlò Islam lórí àwọn almasailu zọ irọ̀ afúnlẹ̀skísà láìmàkà lórí ẹ̀ pé eléyìí dédé tó débà dédé àlàyé ẹ̀sìn tó débà ó ń ṣe eléyìí tí ó mọ̀ ní kò ṣe kò mọ̀ pé lára ẹ̀sìn ni ẹni pé iṣẹ́ òdọ́dọ̀ rẹ̀ kò mọ̀ pé ó wà lára ẹ̀sìn ni òfiṣẹ́ àbí pé kò mọ̀ pé kò dání wọ́n ní wàyárọ̀ ahlul ilm wọ́n من شعائر الإسلام مما مما يشترك فيه غالب الناس لا تقبل فيه دعوى الجهل وفي ذلك يقول السيوطي رحمه الله wọ́n ní àwọn olùmọ̀ wọ́n rí wípé gbogbo tó bá gbajúmọ̀ annamashtahara min masáìlì fúrú ẹ̀ gbogbo àwọn tó bá gbajúmọ̀ tó gbajúmọ̀ nínú àwọn alámọ̀rí fúrú ẹ̀ àwọn alámọ̀rí fúrú ẹ̀ ni àwọn tí ò kí ń sọ̀rọ̀ àkídà àwọn ọ̀rọ̀ bá ṣe kírun bá ṣe gbàwẹ̀ bá ṣe sàlùwàlá báyìí ṣe tàyà mọ́m tó ẹgbẹ́ kìí ṣe nípa àwọn àdìsọ́kàn wọ́n ní gbogbo tó bá hàn bẹ́ẹ̀ wa ghayriha àtàwọn tó bá tún yàtọ̀ fí àwọn masailul furu' min shara'il islam nínú àwọn òfin islam tó bá hàn mimma yashtariku fihi ghalibun nas tó yẹ pé àwọn percentage àwọn èèyàn tí wọ́n mọ̀ percentage tó pọ̀ ni ẹ́ tó yẹ sí pé iye òǹkà àwọn èèyàn tí wọ́n gbọ́ àgbọ́yé rẹ̀ tí wọ́n ma yíò nǹkan tó pọ̀ ni wọ́n ni la tuqbalu fihi da'wal jahal wọ́n ni a ní gba ìpàpè mara láì maka lórí àwọn alámàrí wà fi dhalika yaqulu Suyuti rahimahullah wọ́n ni níbi eléyìí báyìí níbi orí ọ̀rọ̀ yìí ni alimamu Suyuti na fi ń sọ̀rọ̀ kọ́nà bá kọba kẹ́ wọn alimamu Suyuti ta sọ yìí jabata àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ni kéfèrí ni wallahi alimamu suyuti o ni àbá yìí kó títà sí rahimahullahu fún yíò walimamu suyuti hakikatan sufi ni wọ́n tótọ́ alimamu suyuti sufi ni wọ́n a máa gbàfà nínú ìmọ̀ hadithu láyé pípé èyàn máa ma hadithu tí oríyàn fẹ́ fà ya hafizu ni wọ́n wọ́n kùnrin ni alhafizu suyuti agbàfà ni wọ́n nínú ìmọ̀ hadith subhanallah tó jẹ́ sí wípé reference ni wọ́n tẹbàbẹ́ sọ̀rọ̀ nípa pé hadithu kan lálàáfíà kọ̀ lálàáfíà hadithu yìí bó ló ṣe rí ẹ máa rífà sí wọn pé jọjmẹ́ntì alimamu lórí hadithu ilẹ̀ lẹ́yìn kẹ́lẹ̀ bá authority ni wọ́n sá bẹ́ẹ̀ni so nítorí pé inú àwọn olùmọ́láńlá ni àfà yíwá kò wá sí ẹnìkan láyé kò sí ẹnìkan tí ó gba ojú ọ̀nà mà kọjá tí ò ní pàtàkì àfá yìí yíò túmọ̀ sí pé tàbá rí bítá ìsàìsẹ́ ká mọ́ sọ pé àà ah, alìmọ́mù Suyuti sàìsẹ́ ní báyìí ẹmọ́ta ìlàsìsẹ́ wọn èyàn sàìsẹ́ kọ̀tọ́ ká sí wípé kò lóore má lára rárá kò yí báyìí nísìnyí gbogbo àwọn àyí ma wa Sheikh Albani wọ́n mọ́ bàjálà wọn Sheikh Albani wọ́n mọ́ ń sàpẹ́lé fàfà yìí Sheikh Sọ́lì Usaimin sheikh bombaz sheikh fauzan sheikh muhammad bin abdul wahab gbogbo àwọn àyíma wa àwọn àgbàfà wa na ma ń ṣe àpẹẹlẹ ńláńlá fún àgbàfà yìí torí pé àwọn wọ̀nyí ṣe khidma wọ́n ṣe bọ̀ yí fẹ́sìn ọlọ́run ba ọ̀nà wọn náà gbà ṣe bọ̀ yí ọ̀nà yí pé àwọn ọ̀nà tẹ́sí ń gbà dọ́dọ̀ wa wọ́n gbìyànjú láti bá mójútó tí ẹ̀sìn òfin ní dàrúmọ́ lọ́wọ́ tí a fi ní ma in tí èsẹ́sìn tọ́wárátọ̀dà nábì tá a fi ní ma rò kwárátọ̀dà nábì ló ti wá nítorí pé tí a bá ti ma hadisu da'if hadisu tó lẹ sí hadisu maudu'i tó parọ́ ìmẹ́ annabi táà mọ̀ yàtọ̀ rẹ̀ sí sahih tó ẹgbẹ́ gbogbo kọ́lá rasulullah sallallahu alaihi wasallam àfin sẹ́sìn wallahi ẹ̀sìn ó ti dàrú ti pẹ́ o àti tá nẹ́bí ṣe àti tí ó ṣe kọ́lá rasulullah wọ́n hadisi kan lè bàbá yín ẹ̀rọ hadisi kan <laughs> adéwálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam adéwálé ànábì jọwọ́ bá àbàdànù àbọ́dọ̀wọ́ bá lẹ yóò bá ti fi ń jẹ́ adéwálé ẹ̀yọ ọmọ túnmọ̀ adéwálé ọmọ ọba nù ẹni tó lè jọba ọba aládé ẹ́ kí a tún máa pàánẹ́bì ládéwálé adéwálé ànábì wa Muhammad àwọn ẹni sallallahu àmọ́ ànẹ́bì tó jẹ́ tó tà bá ní ọwá ṣe súnà nẹ́bì ń gbá lọ́wà sọ pé àyẹ́bí súnà ni ànẹ́bì súnà yíò èso rẹ̀ àmánẹ́bì tó jẹ́ tó tà kí ẹ máa wòye sọ́rọ̀ tí bá ń sọfá èmi ò mọ̀ báyàwọn èèyàn tí ni níbi àwọn ọ̀wà táwọn èèyàn ń wù láwùjọ so ẹ ẹ̀ẹ́dínà eh, anábì ló ṣe náà anábì eh, náà ni wọ́n yẹ gẹ̀ẹ́rẹ́ nú sí báyẹn anábì lọ yẹ gẹ̀ẹ́rẹ́ nú sí báyẹn ọlọ́run ṣàánú wa o wọ́n ní afáwa àgbàfá yìí alimamu Suyuti ẹ̀ lè rí láyé ẹ̀ lè rí láyé ipé ẹnìkan pé alimamu Suyuti ní káfìrí mo fi ọlọ́run bá búra kò sí wàláyì àyàfi àwọn Khawarij jàbátà àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ ní Egypt tó ti gbé àkídà burúkú ìwá yípa ẹ̀rọ alùsúnnà kan ọ́dá ẹni kẹ́kà fún wa alùsúnnà wo lọ́sọ yí pé alìmọ́mù Suyuti káfìrí ni so ibá ní sí yìí ọ wà lára ìbéèrè tí wọ́n bí Sheikh Yahya Hajuri lórí kéjẹ́ ìsìtàn plé lọ subhanallah ẹgbọ́n kan tí Sheikh Yahya Hajuri sọ àgbàfà tí mo ní wọ́n lọ sí mọ̀tàmàrù kan ní Riyadh láìpẹ́ náà ó wà nínú àwọn ìbéèrè tán bí wọ́n tán fi ní ọkùnrin ẹ jìnà sí kọ̀rìjì ní kọ̀bíl èyàn bú pátápátá gbà ní kèéṣèyàn tí kèéṣèyàn rí ẹ jìnà sí kò sóorí lára rẹ̀ kọ̀rìjì ní kí a máa sọ pé Imam Suyuti kí ẹ ní káfìrí ni tó yẹ pé ẹ lè àbí ustaz èyàn kà tíra kan súnà rahimahullah kọ́lọ̀kọ́ bá kẹ́ so wọ́n ní Suyuti rahimahullah alimamu Suyuti sọ wípé kullu man jahila tahrima shay'in mimma yashtariku fihi ghalibun nas gbogbo ẹnikẹ́ni tó bá ṣàìmọ̀kan nípa nǹkankan tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kópa níbi ìnímọ̀ nípa rẹ̀ òun wá lóhun ṣàìmọ̀kan lórí àyàfi tá a bá rí pé kí ni o ẹni tó ẹ̀sẹ̀ gba ìsìláàmù ni àwọn onáṣà àbìbàdíyàtin bàídàtin anil ulama àbí ó dàgbà sílùú kan tó jìnà sáwọn àfà ó dàgbà sílùú kan tó jìnà sí kí ni o àwọn àfà tó yẹ pé kò mọ̀ nípa ẹ̀sìn wa yakhfa fiha mithlu dhalika ìlú tó yẹ pé ibi tó dàgbà sí irú àwọn àlámọ̀rí yẹn lè pamọ́ sí wọn bẹ́ẹ̀ tí wọ́n ní mọ̀ nírú àwọn ìlú yẹn wọ́n tó wáyé pẹ́rú èèyàn báyìí ni àṣẹ́gbẹ́ká tó gbé to gbe lórí àkọ́kọ́ worú ẹ̀yàn yẹn náà ṣe kìí sàárò oko ibo ní ń gbé tó kẹ́ gbé lẹ́sẹ̀ gba Islam bákanáà irú àlámọ̀rí wo ló sí kíni ló sáì màkan lórí ẹ̀ kò ibá ní sí mú gbólé láwò jẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ kìí ṣe pé ìwọ́kẹ̀ o o ti o ṣùgbọ́n yẹn náà ní ẹsẹ̀ rọ́bà gbogbo kẹ́lẹ́ rí gidi ní kẹ́lẹ́ ìgbẹ́lẹ̀ yìí èjè gidi tọ́ ẹ̀yẹ̀ ni ọbọ̀ ele dẹ̀ ni gbogbo orú eléyìí báyìí ẹwà ní kíni nígbà ti wá pẹ̀ ṣùgbọ́n pín kèfèrí ó ti wá dé kọ́dù rẹ̀ àwọn wọ́n pé àwọn àbá ti wá lò mọ́ ọkẹ́ ń jẹnu ara rẹ̀ yà ìwọ́n tó local champion ni ó kò ta ló ti ẹ̀fẹ́ e ta ló ok tọ́ọ̀dá ọba tó ní pèsè champion gan wọ́n lè tún ṣe local champion kò yí báyìí ní sí o tí ẹ̀ ní champion níbi gangan so eléyìí báyìí ọ̀rọ̀ tí ó kàn ìgbàgbé yẹn kan waste time ara rẹ̀ tí ń jẹnu ara yà ni so àmọ́ta bá débẹ̀ àkàn láti máa yàn nítorí àwọn ọmọ tí wọ́n ń gbàtànjẹ pẹ̀lú èyí tó gbàtànjẹ yìí sẹ́mọ̀ràn èyí ó kàn dé yóò kàn bẹ̀rẹ̀ sí ma sọ̀rọ̀ yóò dẹ̀ ma rọ́bíṣì yóò dẹ̀ ma dàmànù yóò dẹ̀ ma yàgbẹ́ sí ma àwọn aláìmọ̀ kan tó ẹ́kùn ìlàkáyì náà dọ́gba pẹ̀lú ti ẹ̀nà àwọn àrùpọ̀rọ̀ ní sọ bẹ́ẹ̀ ni rọmọ rọ̀ṣídì so ibà ní so the same thing ni òun náà kàn kan lọ àwọn àfáà òun náà kàn yóò kàn àwọn òfìbìlà àwọn ọ̀rọ̀ tó ẹ́kùn wallahi láti táwọn àfáà súnà bá gbọ́ orí lè fàya pé ní sọ̀rọ̀ yìí tàlẹ́ni tó sọ pé sọ̀rọ̀ yẹn jahil wallahi bá wọn fásí ma ń sọ ní pé jahil jahil aláìmọ̀kání jahil khabith èyàn bú ni takfiri khariji wallahi bá sí ma ń sọ̀rọ̀ ẹ̀nìyàn inṣáàlá tàbá padà ń lọ tàbá padà ń sọ̀rọ̀ lọ tàbá padà ń sọ̀rọ̀ lọ tàbá ń títà masá ìlú mi ma padà plé sọ̀rọ̀ recently lórí ẹ̀yí kò yí báyìí bá ṣe àwọn alkọ́ọ̀bù tán fún nìyẹn àwọn alàjẹ́ tí fún Mr. Jabata nìyẹn náà wọ́n ní ẹni tó bá rí báyìí wọ́n ní tó yẹ pé ìlú tó ti dàgbà ìlú kan tó jìnà sáwọn afọ́ àní wa yakhfa fiha mithlu tó yẹ pé rú zina ẹgẹ́ bí ìṣe zina léwọ̀ wal qatl àti pípáyàn ìṣe léwọ̀ olè jíjà walkhamr àtọtí mímu walkalami fi sọ́lá àbí ká máa sọ̀rọ̀ lórí irun walakli fi sọ́um àbí ká máa jẹun nínú àwẹ̀ wakotli man shahida ala ghayrihi bi irtikabi jarimati jarimati alqatl faqutila àbí pa èyàn tó jẹ́ sí pé wọ́n jẹ́rìí àwọn ẹlẹ́rìí jẹ́rìí wípé ó pààyàn káwà parú èyàn bẹ́ẹ̀ di kò mọ̀ pé irú àwọn alámọ̀rí yóò lìdí sí irú nǹkan báyìí fàyíza rọ́jà àṣáhìdú àṣáhàdátìhì wọ́n ní ẹni tó jẹ́ ìdílé èyàn lórí tó bá ti sẹ́ kó ń bí ẹ̀rí tó jẹ́ wàkọ́lá máa ṣáhìdì walam na'lam annahu ay al-mashhud alayhi a mọ̀ wípé ẹni tá jẹ́ lórí ẹ̀ yuqtalu bi shahadatina pé wọ́n pa pẹ̀lú ń ta sọ yìí a mọ̀ pé wọ́n pa àwákàpá a mọ̀ mọ̀ parọ́ mọ̀ ni sẹ̀ríngbà mí bí kíyàn ó pé ikáwọn èèyàn bí àwọn èèyàn mí àwọn èèyàn kan kẹ́kàn lọ hun rọ́ kan lọ hun mẹ́yàn kan pé à ah, kódà ó ti pa alágbájá sóko káwọn àwọn tó wá fẹ́ jẹ́ lẹ́rí ẹ̀ kan wá kóra wọn jọ pé gbogbo wa á sọ kọ́pàyàn ni sẹ́mọ̀ pé tó má ti sọ kọ́pàyàn tó sì jẹ́rìí tán jẹ́rìí tá sì kárọ mọ́ wọn lọ́wọ́ rí tá kábájáwà á ṣe kíni á gbédájú apà ẹ̀ lẹ́ni ẹ lórí apá nígbà tó wáyé ẹni wọ́n sẹ́ pé à irú ọmọ pé àwọn ọmọ pé àwọn ọmọ parọ́ mọ́ ni àwọn ọmọ pé irú ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ni wọ́n nírú nǹkan báyìí wọ́n nírú àwọn àlámọ̀rí báyìí wọ́n ní لأن ذلك لا يخفى على عوام الناس wọ́n ní torí pẹ̀lú àwọn nǹkan yìí kò pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ kò pamọ́ tàbáwá rí ẹ̀yàn tó yẹ sí pé ibi tó ń gbé ibi tó ti pamọ́ ni tí mọ̀ rẹ̀ pamọ́ ni ibi tó dàgbà sí ibi tó yẹ pé ìmọ̀ nípa nǹkan yìí ó pamọ́ sí ni sòrò èèyàn báyìí á gba àwíjàre rẹ̀ wọlé zainuddin ibn rajab alhambali wọ́n ní al'imamu zainuddin ibn rajab alhambali àwọn náà sọ eléyìí báyìí tí mọ̀ kàáyí tí a bá lọ wó tíra al'ashibahu wa nadha'iru lil imam siyuti al-ashba'u wa an-nadha'iru lil imam siyuti abọ̀rọ̀ ìbẹ̀ kálọwọ́ page 220 tabalawo tọ́bàtù dari ahya il-kutub al-arabiyya bil-qa'ira bọ́yá ihya'u na fẹ́kọ́ kálọwọ́ tọ́bàtù dari ihya il-kutub al-arabiyya ti bil-qa'ira tàbá ipé tọ́bà ìlàbánilọ́wọ́ so kálọwọ́ page 220 naam nítorí àsìkò àti nítorí àwọn nǹkan míì wọ́n náà sọ wípé wọ́n ni wà yàkúlù imamu Zainuddin ibn Rajab al-Hanbali idha zana man nasha'a fi dari islam ibn Rajab al-Hanbali sọ wípé ẹni tó dàgbà sínú ìlú islam tó bá ṣe zina bayna al-muslimin ẹni tí ń gbé láàrin àwọn mùsùlùmí ó dàgbà sínú islam ó dàgbà sí ìlú islam ó tún wá ń gbé láàrin àwọn mùsùlùmí tó bá ṣe zina wà dá al bí tahrimi zina tó wá ní eh, àwọn ọmọ pé zina jẹ́ wọ wọn ọmọ pé zina ọ̀dá lam yuqbal qawluhu a ní gbagbónú rẹ̀ wọlé lè anna zọ́ìrọ̀ alhal yukadhibuhu wọ́n nítorí wípé in tó hàn nínú ṣe sí ìlú yẹn àti ṣe sí ibi tó dàgbà sí yẹn ó jẹ́ kó yà pé rọ́ so wọ́n nítorí pé in tó hàn nínú ṣe sí ìlú náà àti ṣe sí ibi tó dàgbà sí yẹn ó ti ṣe kó yẹ kó kùrọ ni pé irọ́ ló ń pa kíyàn ká ní ṣe kọ́ sọ fún ọmọ pólí ọ̀dá oní ẹ̀mí ọmọ pé ẹ̀mí ọmọ pé pàdá kíyàn máa jalè ṣẹ̀gbáwọn yóò kó gbajúbò pé ọmọ ọmọ pólí ọ̀dá ó ṣe wá tẹ business card pọ́ mo lè ní ọ́ <laughs> kọ́ tẹ business card yẹ ọba ẹ̀pọ́ ọmọ pé kọ̀dá kò ní bá ní sìn kíyàn ká ní ẹ̀mí ọmọ pé kọ̀dá kíyàn máa tàbọn ọmọ pé kọ̀dá kíyàn máa tàbọn <laughs>

ìpìlẹ̀ ní pé kò nímọ̀ nípa nǹkan yìí so ibá ní sí yìí so ilé ìbáyìí à nígbà wọlé lọ́wọ́ ẹ̀ wọ́n ní ilé ìbáyìí kálọ̀ wọnú tíra alkawaidu fi madhabi imam ahmad libin rajab alkawaidu fi madhabi imam ahmad libin rajab kálọ̀ wọ page 323 tabalọ̀ wọ tọ́bá tu daril fikri bi beirut abá yìí bẹ́ẹ̀ naam eléyìí báyìí nínú àwọn alámẹ̀rí tó hàn nìyẹn ẹ jẹ́ kí asáré lọ bí àwọn alámẹ̀rí tó pamọ́ ma yandariju tahta al-masail al-khafiyya àwọn nǹkan tó kó sí àwọn abẹ́ alámẹ̀rí tó pamọ́ àbí àwọn alámẹ̀rí tó pamọ́ tó yẹ pé a máa fún yẹn ní al-udhr bi jali lórí ẹ̀ wọ́n ní amma wọ́n ní ẹ̀rí àwọn alámẹ̀rí tó pamọ́ alẹ́tì ilà buddha fi hàmì ìkọ́mọ̀tì hujja ilé tó yẹ pé a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣàlàyé fún yẹn náà a gbọ́dọ̀ fi ẹ̀rí hàn síwájú ká tó gbé ìdájọ́ lé lórí tó yẹ pé ọ̀ràn yẹn ni ká fẹ̀rí hàn yẹn lé lórí síwájú ká tó gbé ìdájọ́ lé lórí ká sì ṣàlàyé fún wọ́n ní àwọn eléyìí báyìí ó kó sábẹ́ rẹ̀ àwọn alámọ̀rí tó pọ̀ nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ masailul asma'i was sifat ẹ̀rí pé tawhidu mẹ́ta ni wọ́n ka tàwíhìdù méjì sínú àwọn almasailu zọ́írọ̀ tàwíhìdù rububiya àti tàwíhìdù olùhíyà nínú àwọn masailu zọ́írọ̀ lọ́wà ṣùgbọ́n tàwíhìdù asma wa sifat nínú àwọn masailu kọfíyà lọ́wà ló fi jẹ́ pé agbọ́dọ̀ gbọ́kì ní iye dada nínú àwọn alámẹ̀rí tó pamọ́ tó jẹ́ sí pé ẹ kọ́kọ́ ṣe ìkọ́mọ́tún hujja léyàn lórí ẹ ṣàlàyé fún ni àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́ọba àtàwọn òròyìn ọlọ́ọba èyẹ́ lè máa pé èyẹ́ lè máa àwọn ìfọ́síwẹ́ orúkọ ọlọ́ọba pé ilé náà wà ní orúkọ ọlọ́ọba kí ẹ máa sọ pé kí ẹ máa fìrìnlẹ̀ fọ́lọ́hun àbí èyẹ́ lè máa àwọn òròyìn ọlọ́ọba tán kò yí báyìí nísìn tó yẹ wá ní fìrìnlẹ̀ fọ́lọ́ọba wọ́n ni wà fi hadha yaqulu al-imamu shafi'i wọ́n ni wà fi al-imamu shafi'i wọ́n ni lórí ọ̀rọ̀ yìí orí ọ̀rọ̀ al-asma wa sifati kó pamẹ́ yìí o ni Imamu Shafi'i ti ń sọ̀rọ̀ o náà ń sọ̀rọ̀ lé lórí nínú tíra wọn al-Imamu eh, Shafi'i ni lillahi asma'un wa sifatun la yasa'u ahadun raddaha wọ́n lọ́wọ́ bá alẹ́gẹ́lá ní àwọn orúkọ tó pọ̀ ó dẹ̀ ẹni tó bá wá lè takò àwọn orúkọ àti ìròyìn Ọlọ́run Ọba lẹ́yìn tí ó rinlẹ̀ wípé ẹ̀rí ti ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ tẹ́ẹ̀ ti fẹ̀rí hàn wọ́n ni wàmàn khalafa ba'da ba'da thubuti al-hujjati alayhi faqad kafara ẹni tó bá wá lè yapa ti dọ́dọ̀ rẹ̀ ó ẹni tó bá yapa rẹ̀ síwájú kátórí kíwájú kẹ́rì tó dọ̀dọ̀ rẹ̀ kò di kèfèrí torí pé ń tọ́pa mọ́ ni wọ́n ni wà á mà àti mo ti ẹ̀ ń kánjú ni wà á mà qabla qiyamil hujjati Imam Shafi'i ní àmọ́ síwájú ká gbé ká fún yàn ká fẹ̀rí hàn fa innahu yu'dharu bil wọ́n nítorí pé ìmọ̀ nípa nǹkan báyìí làákàyè ò lè gbé àkí mọ̀ pẹ̀lú làákàyè ọlọ́kọ́ ni kò yẹ báyìí nìsìn so tabari yàn kàtàbà yẹ pé ó bá kó sírò àwọn àlámọ̀rí síwájú kí a tó rí síwájú kí wọ́n tó ṣe ìkọmọ́tì lójà fún àmẹ́nìkan tó ṣe ìkọmọ́tì lójà fún àgbà ibé kọ̀ gbọ́yé ni àgbà ibé kọ̀ ni ó sáyìmọ̀ kan nípa rẹ̀ ni nítorí pé nǹkan kan wàlá rọ̀wúyà tí Ah, ah, wala ruwiyyati wal fikri nǹkan tí yóò kí ń mọ̀ pẹ̀lú ròrí ni nǹkan tí a kí ń mọ̀ pẹ̀lú pé èyàn wà ròrí kan ni wọ́n ni fasabata nam fanuthbitu hadhihi sifat wa nanfi anhu at-tashbih kama nafahu an nafsihi wọ́n ni fanuthbitu hadhihi sifat a wá fi àwọn ìròyìn rinlẹ̀ fọ́lọ́wọ́ ba wà náà ń fi àìnhù a wà gbé kú fọ́lọ́wọ́ bá bákan náà àtẹ̀ṣbíhà ìfi ìfi ọlọ́wọ́ bá jọ ẹ̀dá a fi àwọn òròyìn tọ́lọ́wọ́ bá lékẹ́lá fi ròyìn ara rẹ̀ a fi ròyìn lẹ̀ fọ́lọ́wọ́ bá at the same time a tó wá máa gbé kú fọ́lọ́wọ́ bá pé ìfi ọlọ́wọ́ bá ju èèyàn ìtumọ̀ ní pé tá a bá fi rìnlẹ̀ fọ́lọ́wọ́ bá pé ọba ti ń rí ni bá àti ń fi ròyìn yẹn rìnlẹ̀ láti máa gbé kú fọ́lọ́wọ́ bá

kò yí báyìí nísìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn asifatul fi'liya àti àwọn asifatul dhatiya bákan náà àwọn asifatul thubutiya àti àwọn asifatul salbiya àrímà sàlàyé ẹni fọ́síwẹ́wẹ́ kẹsùn wọn lafẹ́ sàlàyé bí báyìí náà nítorí àsìkò wọ́n nírú àwọn nǹkan báyìí imamu eh, shafi'i inú sọ̀rọ̀ lọ wọ́n ni wà náà fi anhu at-tashbiha kama nafahu an nafsihi ọlọ́run ọba àríkà sọ pé laysa kamithlihi shay ọlọ́run ní kò sí ẹnìkankan tó dàbí ọlọ́run ọba kò sí ẹnìkankan tí ìròyìn ẹ jọ títọ́ ọlọ́run ọba eléwà nínú suratu shura ayẹlẹ́ kọkànlá ọ̀rọ̀ tí mo sọ yìí alimamu Dhahabi gbé ọ̀rọ̀ yìí wá nínú tíra wọn tán pè ní al-uluwu lil-aliyyi al-ghaffar al tabalowo page 177 bákanáà Ibn al-Qayyim àwọn náà gbé wá fi ijtima il-jiyush wọ́n gbé wá fi ijtima il ní page 59 Ibn Hajar náà gbé wá nínú fath ìyẹn ni pé Fathul Bari tọ́mí sharhu Sahih al-Bukhari àwọn náà gbé wá níbi mujalladu ẹlẹ́kẹtàlá page 407 wọ́n ni wọ́n ni minal mufid an-nadhkuru anna sifat wọ́n ni tó sàǹfààní oníbẹ́ kásọ fún pé àwọn ìròyìn التي تندرج تحت المسائل الخفية هي الصفات التي وقع فيها النزاع wọ́n ní kèése gbogbo òròyìn lọ́kó sí abẹ́ àwọn ọ̀rọ̀ tó pamọ́ o wọ́n ní àwọn òròyìn tán kó sí abẹ́ àwọn àlámọ̀rí tó pamọ́ tó ní ìdíkàsẹ̀ kọmọ̀tò ló jà léyẹ̀ lórí síwájú ká tó gbé ìdájọ́ lé lórí òun náà ni àwọn òròyìn tó yẹ ìfà ń bá ṣẹlẹ̀ lórí ẹ̀ láàrin àwọn alùsúnà àtàwọn míì àwọn alùsúnà fi rinlẹ̀ àwọn míì tí ẹ sálùsúnà láwọn ò fi rinlẹ̀ àwọn òròyìn kan bẹ tó ẹ́ pé kò sí ìfàfà ń bẹ ẹ wò nísìn nípa samiu gbogbo èèyàn lọ́gbàpọ̀ lọ́wọ́ bá ń gbọ́ àìbẹ́ẹ̀kọ́ ni àyàfi àwọn jahmiya nìkan al-mu'attila bet àwọn súnfí náà gbàpọ̀ lọ́wọ́ bá ń gbọ́ àbí wọn gbàpọ̀ lọ́wọ́ bá ń gbọ́ ni kò yí báyìí nísìn ọlọ́wọ́ bá ń rí

alùsúnnà fi rinlẹ̀ àwọn méjì èsì alùsúnnà wọn fi rinlẹ̀ irú ẹ̀ ni kalistiwa ìpọ́lọ̀wọ̀ bá lókè láwà lókè sánmà ẹ̀rí pé alùsúnnà gba ìpọ́lọ̀wọ̀ bá wà lókè sánmà àbẹ́ẹ̀kọ́ ni pẹ̀lú àwọn àdílà tó wà nínú al-Qur'an ẹ̀rí nínú al-Qur'an ẹ̀rí nínú súnnà àti ẹ̀rí nínú ijma'

wọ́n ní ẹgẹ́ bí wàlẹ̀lú ẹgẹ́ bí sífàtùlẹ̀lú pọ́lọ̀wọ̀bà alékẹ́lá wà ń bí tó ga bákanáà wà rú ìyàtì ìròyìn wípé ọlọ́wọ̀bà ọba ààrí lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà wọ́n nínú àwọn ìròyìn bí àwọn ní inú àwọn ìròyìn mi pamọ́ lọ́wà wọ́n ní wọ́n ní yàtọ̀ fáwọn sífàt àwọn òròyìn kan tó yẹ pé nínú ìtọ́jọ́ ọ̀ràn yẹn nínú rùbíyà lọ́wà nínú ìpípé Ọlọ́run Ọba pípé rọ́bù Ọlọ́run Ọba òun lọ́wà bí kúdìrọ̀nsìn Ọlọ́run Ọba níkapá bí ò so kò sẹ́nìkan tẹ́nìkan bá takó pé Ọlọ́run Ọba ò níkapá lórí gbogbo a ti ah, ah, ni pé ó ti relegate Ọlọ́run Ọba pátápátá ó ti yẹ̀yẹ́ Ọlọ́run Ọba yẹ́yẹ́ kọ́ sọ wípé ọlọ́wọ́ ọba ọlẹ́ni ọba tí ó lágbára ẹ dákun tí ẹnìkan o ròyìn ọlọ́wọ́ ọba pẹ̀lú pé lagbara kí kíyàn má wò pé ah, àkèfèrí ni wọ́n yìí àbẹ́ẹ̀kọ́ so irú àwọn ìròyìn báyìí òun ti ẹ̀nú pé nǹkan kan sọ́lọ́wọ́ ọba ọmọ pé ó gan pẹ̀lú kan pé èèyàn kódà kọjẹ́ pálá ìmọ̀ká ní tòótọ́ láwọn afọ́ pé káfà an man huwa min ahlihi wọ́n ní ó ti tó fún àìmọ̀ká lábùkù kọjẹ́ sí pé kódà aláìmọ̀ká gọ́ bẹ̀rù kó ń fẹ́ jàǹgbà tó bá pèlẹ́ <laughs> ni ẹbá ní a yìí so in tó yẹ pé má fi ròyìn tí ẹ gan wọ́n gan ò nígbà inú rẹ̀ ò ní dùn kíyàn máa fi ròyìn ọlọ́run a mọ̀ pé ẹ̀hẹ́ wọ́n ní fàhábìhì sífàtù tẹ̀ndẹ́rìjù tahta al-masaili adh-dha'ira irú àwọn ìròyìn tó bá rí báyìí bí qudrati ilm ó bọ́ sí abẹ́ àwọn alámàrí tó hàn lita'alluqiha bi tawhidir rububiyya torí pé ó ní nǹkan ṣe pẹ̀lú tawhidir rububiyya wọ́n ní rọ́jì adama udhri bil jahl adama udhri al jahl adama udhri al jahil fi wọ́n ní ká katira عدم عذر الجاهل في الصفات التي التي لا تعلق تعلق بالربوبيه قالوا كتراي افاوا وني باكنا كاتو ولوكا الفروق للقرافي كاكا page 147 nínú mujalladu elekeji e na insha Allah ta'ala ibi báyìí náà ni alamfani àti dúró sí lálẹ́ yìí lábẹ́ àwọn almasailu alkhafiyya òun náà láwà àwọn alámàrí ẹ̀sìn tó tó jẹ́ sí pé síwájú ká tó gbẹ̀dájọ́ léèyàn lórí ẹ̀ àkọ́kọ́ rí pé a fún ní ẹ̀rí náà àkọ́kọ́ rí pé ẹ̀rí ṣe kíni o ẹ̀rí dọ́dọ̀ ẹ̀ síwájú ká tó sọ wípé à ẹni yìí kọ́ ó ti wá ó ti wá tó sẹ́ńtà lè gbẹ̀dájọ́ lé lórí ṣe lè báyìí nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn àlámọ̀rí tó kó sí abẹ́ in tó pamọ́ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn táni láti fún yàn àwọn bí mélòó kan so inshallah ta'ala tí a fi parí alámẹ̀rí àwọn tó jẹ́ sí pé nǹkan tó pamọ́ yìí tí ó jẹ́ sí pé akọ̀kọ́ fún yẹn ní àdìrìjá lórí ẹ̀síwájú ká tó gbé ìdájọ́ lórí so abẹ́ lọ́wọ́ bá alikiola kọ́lọ̀ bá kí ó ṣe wá ní ẹni tí yóò sallallahu alaihi wasallam ẹni tí ó sì máa kọ́lọ̀ bá alikiola kó dẹ̀ ṣe wá lẹ́ni tí ó wala la ilaha illallah abẹ́lọ́wọ́ bá ìyẹgẹrẹ kó lójú ọ̀nà àwọn salaf ìyẹgẹrẹ kó lójú ọ̀nà àwọn ahlu sunnati wal jama'a abẹ́lọ́wọ́ bá kọ́lọ̀ bá kó sọ wa kú ń wala la ilaha illallah allahumma arina alhaqqa haqqan warzuqna ittiba'a wa arina albatila batilan warzuqna ijtinaba subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi Alexandre.